jazakumullahu kulla khair aláwọ̀ sàn ilẹ̀ sàn rí àwọn sálà tàbá ń sọ̀rọ̀ bídíà tàbá ń sọ̀rọ̀ kòtóra bídíà ewu tí ń bẹ fún bídíà nítorí pé gbogbo ẹni tó bá dá bídíà kalẹ̀ ó fi ń pa ọ̀kan rẹ nínú ẹ̀sìn ó fi ń pa ọ̀kan rẹ nínú ẹ̀sìn níta fi ń pè ní ìpín táà fi ń sin lọ́hùn tẹ́tà àgbọ̀dọ̀ má ṣe ah, nínú ìbáadà ní àgbọ̀dọ̀ mọ́ṣe ṣíṣe rẹ̀ yóò gbalada àìṣe rẹ̀ yóò díyà nínú màmàláàtì tẹ bá ṣe ẹgbàlada tẹ bá ṣe kò síyà oúnjẹ sallallahu alaihi wasallam nínú súnà rẹ̀ ní pé ní a máa fi ìka mẹ́ta a máa fi jẹun àwọn àfáà pín súnà oríṣiríṣi ní pé ní haifu wa adamu ilzam súnà tó mọ̀lẹ́zìmá lè pè ní biden sunna and non-biden sunna sunnatun tashri'iyya níbi báwọn àwàgẹ́ sunnatun lérò mọ̀lẹ́dìmá ṣe gbogbo tánà gbà ṣe pátápátá sallallahu alaihi wasallam gbogbo tó bá ṣe pátápátá lẹ́yìn tó di òjíṣẹ́ súnà nábì sallallahu alaihi wasallam so àwọn afáàní táwọn àwọn nǹkan tí ń ṣe òun kí ló fà sí ti ń ṣe hal yaf'aluhu li'annahu muhammadun rasulullah sallallahu alaihi wasallam fahuwa sharia aw yaf'aluhu li'annahu muhammadun abdullah anabi sallallahu alaihi kírun kí ló fi kírun li'annahu rasulullah tí wọ́n kó sọ́lù kamara ayé tó mọ́ ni ó sọ́lì anabi sallallahu alaihi ó lahají oní pé kó dùn á ní mọ̀ náà sí kakú jinnu òun ṣe ọlọ́wọ́ sọ̀lọ́rọ̀ sọ́lá ó jẹun ó fọwọ́ mẹ́ta jẹun òun ṣe ọlọ́wọ́ sọ̀lọ́rọ̀ sọ́lá ó sùn oníbó ti sùn òun ṣe ọlọ́wọ́ ti máa ń lọ àmá owé láwà ní oníbó ṣe wí tí àwọn eléyìí ó ṣe mùsàrì àní àbó ṣe bí ti bá rí pé Muhammadu ó ń jẹun ní sọ̀rọ̀ sọ́lá ń jẹun pẹ̀lú ìka mẹ́ta náà kí wọ́n fi ìka mẹ́ta jẹun súnà ni sallallahu alaihi wasallam ní ọba ń fi ọwọ́ mara àwọn jẹun hannakolu ìtàdá tàbí kò sí bídíà tó ń fi ìka mara àwọn jẹun kò sí bídíà ká má ti lọ bí sí bí o ìka gangan ọ̀tá tó lè ẹ̀ lè fi tí ò bá jọun wíhun ìka ló jọ ìka sí bí òjọ ka so ká ní pé a bá rí pé a tó rí ìka tó ń sọ ọlọ́ọ̀bá lo ìjì àpé yóò fọwọ́ bá igi mú ni a ní pé òkè igi tí ń lò àti síbí wà ní ó ṣe déédé but ìka àti síbí wọn lè ṣe déédé wàsílà ni ìka ah, sorry wàsílà ni síbí ṣé òun zá ìdùn òun ni síbí but ìka ara ara wa ni so òun ṣọlọ́n kan káwọn àjùká mẹ́ta jẹun súnà ni ní tó bá lè ṣe but ẹni tí ò rí tó bá ń fi ìka márùn-ún jẹun aliwa bùkún tẹ́dẹ́ là ok ó ṣọ́lù tó bá ń jẹun wọ́n ní bó ti máa ń jòkó ẹ̀rọ àjòkó ẹ̀ ẹ̀rọ ti máa ń jòkó bá ń jòkó ah bó ti máa ń jòkó tó bá ń jẹun ẹ̀yọ̀ àbú àbú àbùsáwọ́dá bá ti jòkó òun bá náà ti bó ti máa ń jẹun sallallahu alaihi wasallam bó ti máa ń jòkó ní sáré bó ti máa ń jẹun ẹni tó bá wá jòkó bẹ́ẹ̀ ti jòkó yìí hada mubtadi' la kìí ṣe mubtadi' so gbogbo àwọn eléyìí nǹkan náà kan ànábì ṣe gẹ́gẹ́ bí abara ni ṣíṣe rẹ̀ súnà ni wọ́n àìṣe rẹ̀ kì í ṣe bídà so bí àwọn yóò bó ṣe bó ṣe rí mu òun ṣe ọlọ́run bá àwọn ìpè ní súnà náà láti ní ìpè ní súnà súnà tó lákìlì àbí àdábù àlákìlì bá ti fẹ́ràn àwọn àfáyè ká fi hàn kìkà mẹ́jà súnà àdábù àlákìlì torí kì ṣe amúrù lára ìgbà tó wà nù usul fiqh nù usul fiqh gbogbo alamọ́ ní súnà kàwlíyà súnà fẹ̀líyà kò súnà taqririya súnà fẹ̀líyà nínú súnà fẹ̀líyà ni pé èyí tó ń ṣọ́rọ̀ èyí ni pé ní practical súnà àní verbal súnà practical súnà àti tactical approval súnà fẹ̀líyà ń tó ṣe ọ̀rọ̀ àwọn àtọ́là náà pé ní àwọn àbẹ̀kú ló fi ṣe káwá lọ kàtẹ́rà àríkọ̀ṣẹ́ ìlú mọ́ṣálábí wọ́n ṣàlàyé manan kọ̀tọ́n gbogbo àwọn ti sọ wọ́n ṣàlàyé gbogbo àwọn àwọn nǹkan báyìí tó pọ̀ mbẹ́ so yóò níbi kí ká mọ ìyàtọ̀ láàrin wọn ó ń ṣe ọlọ́run ta nǹkan tó pọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àfẹ́là ó ṣe ohun ṣọ́lọ́ sọ̀rọ̀ sọ́lá ń jẹun bá kan bá a bá mà tá a fi lè ṣe àti tá a bá mà tá a fi lè ṣe kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ torí pé àṣà àádà ni oúnjẹ èyí tó bá ti wá wá ní àṣẹ èèwọ̀ ni ìgbọ́dọ̀ hálàfà rẹ̀ sámìlá sọ pé bísmìlá ìwọ̀rọ̀jọ́ láìsí bísmìlá yìí yìí ti kó ó ti di amúrù ó ti di ara àṣẹ wàkólbí ẹ̀mí níkà ọwọ́ ọ̀tún rẹ jẹun ó ti di àṣẹ wàkólbí máyẹ̀ líkà ṣàǹdúbà wà lọ́dọ̀ rẹ àwọn èèyàn tó bá rí pé ní mímáyẹ̀ líkà náà bíbù lásìkò lárúbá nínú nílé lásìkò àtàdé náà tá bá ń jẹun tó pọ̀ kí ṣe wà ń bì támúrú wà ń bì ákàtì wà ń bì so ẹ̀ẹ́kì tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ bí ákàtì ní jẹnu ákàtì iṣu sí lọ́dọ̀ rẹ jẹnu iṣu ẹ̀rọ tó wà níbì so àgbàfẹ́rí tí ó ń yé bá ti ìkan náà àlèkọ́nù ọ̀wà nínú rẹ̀ Allahu ta'ala a'lam bis-sawab bí ilé ìṣe bó ṣe jẹ́nu al-ilmu 'inda Allah subhanahu wa ta'ala ìgbàta tí a ti ń rẹ̀ ká ìkó bí a ń pèsè ọmọdé kò wà ní ara láyà ẹ̀ka wà ní láyà. في المحراب يعني هو يعني في في عقمة في في المحراب في كوكب Anyway, uh, جزاكم الله خيرا. tí eh, àsìkò bá gbàgbà lè padà sọ lẹ́yìn ìsinmi ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́lá padà rẹ̀ kó máa bá sọ fún ayé pé ní ju'ilat liyal ardu masjidan wa tahura ilẹ̀ ní mọ́sálásí mùsùlùmí ilẹ̀ lásán láìkọ́ nǹkan kan sí mọ́sálásí mùsùlùmí nù ǹjẹ́ wàá lè kọ́ nǹkan sí àbá lè kọ́ nǹkan sí ǹjẹ́ àlè kọ́lé pé a ah, ṣe àbí kí n gbẹ̀kí gbẹ̀ báyìí tabakọ́lé ń kọ́ táà máa tún lórí lẹ́ta kọ́lé sí alẹ́ àgbẹ́dá láà hmm? kọ́sọ́ ń ṣọ́ ọlọ́run kan sọ̀rọ̀ àwọn àwọn akọ́mọ́tálásí ẹ̀ sọ́jọ́ pé ìkọ́mọ́tálásí kì í ṣe gbígbà tó áṣùlù kọ́mọ́tálásí já ìzù ọ̀tọ̀ ṣẹ̀ríà àti sọ pé ìmọ̀ ẹni prescription kan pé ìṣẹ̀lẹ̀ àti ìkàkọ́mọ́tálásí ni mi ò má so ìdí mẹ́rin pé ní ṣẹ̀rẹ́ òfin wa ní plan architectural plan pé bẹ́ẹ̀ sì máa kọ́ mọ́sálásí ní kò sí so yóò máa kọ́ bó ṣe bá ṣe wí ni bá ṣe bó bá ṣe wà láwùjọ ẹ bá ṣe ń kọ́ mọ́sálásí wa lónìí táwọn fi dóòmù sí táwọn fi kúbà sí táwọn fi wá sí mọ́sálásí àná gbàlọ́tọ́lọ́ ní kò ní mínárètì kò ní dóòmù lónìí àyè ṣe so bí Islam ti ń develop sí pápájọ láyé àwọn ah, eh, the last Islamic empire tó wà ní Turkey Osmania think. so àwọn wọn gúdù to become a design then Maghrib al-Arabi Morocco tó ní àwọn náà gúdù so then ní design to ló ti bẹ̀rẹ̀ so aláàlámù láàlámù ìmọ̀ ah, bóyá pẹ̀lú àlàbà tún àtúnṣe wá jẹ́ ìtumọ̀ kan máa ní wípé eh, ibi tí máa mú ti máa ń kírun káwa máa pèpè lé kó já yàtọ̀ síbi tí àwọn èèyàn ti ń kírun pẹ̀lú àwọn àfáà sọ wípé ní kò dáa tó òtìkìtìpélé náà bá ó bá àwọn láìrùn máàmù ń jẹ́ wà láìrùn ẹ̀rẹ̀rìn ẹ̀rẹ̀rìn kò bá wọn jẹ́ sàdúgbọ́ yìí fi ń ṣe tí ààyè máàmù tí ọ̀rọ̀ aga bí tí máàmù ti ń ga bóyá yìí nàyà fi ń rí ọ̀tún bí yẹn pé kó fúláàtì nísìn ẹ̀ fi mọ̀ yìí hùn kì í dì kọ́ mọ́sálásí gẹ́gẹ́ so àwọn yìí ò ní àbá ni pé ẹ kò dáa tó wà tí ẹ bá tí òun lérẹ̀ ìjọba ẹ bàjẹ́ ìrìn ò bàjẹ́ so wallahu ta'ala a'lam bis-sawab jazakumullahu kulla khair wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi wa sallama taslima kathira سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك